Ẹ káàbọ̀ sí Channel Talking for Naija. Láìsí ìdádúró, a ó sọ̀rọ̀ lórí àwọn àgbà òṣèré tó ti papòdà láti ọdún 2009 di ọdún tá a wà yìí 2023. Ẹni àkọ́kọ́ tá a mọ̀ dárúkọ ni Monsura Kikelowo tó jáde láyé ní 2009, Ìṣọ̀lá Dúrójayé tó di olóògbé ní 2011. George Laskinson, òun náà papòdà ní 2012, Bísí Kọ́mọláfẹ́ tó jáde láyé ní 2012, Bukky Àjàyí tó di olóògbé ní 2016, Erin Takosoko òun náà papòdà ní 2016, Mojíọlá Àyà tó di olóògbé ní 2017, Olúmidé Bákàrè tó jáde láyé ní 2017 adésìbà adésànyà òun náà papòdà ní 2017 thousand and seventeen alhaji kassimu kero tó jáde láyé ní two thousand and seventeen adébáyọ̀ fálétí tó di olóògbé ní two thousand and òun náà papòdà ní two aisha abimbola tó di olóògbé ní 2018 gbọ́láhàn àdìo tó jáde láyé ní 2019. dagunro who died in 2019 babatunde omidina who died in 2021. Tafa Oloyede who died in 2022. Shade Akintayo who died in 2022. Dejotun Folo who died in 2022. Yinka Ogundaisi who died in 2000. 2022. Osmond Gbadebo, a young and talented Yoruba movie maker who died in 2022. Fadeyi Oloro, who passed on in 2023. And then Murphy Afolabi, a young and vibrant Yoruba movie maker who passed on in 2023, kindly tell me what you miss about this talented movie maker. And also take a moment out of your time to pray for the family they left behind. May their soul rest in peace. Amen.